الحمد لله المنعم بآلاء المتفضل بنعماء الذي لم يزل متفردا بصفاته وأسمائه أنزل الكتاب على عبده ورسوله محمد عليه أفضل الصلاة والتسليم بين فيه الحلال والحرام وكرر فيه المواعظ والقصص للإفهام وجعله ظاهرا للسامعين مفهوما للمتذكرين غير خفي على المتوسمين أنزله بلسان عربي مبين وقال فيه خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله يا كومريا الحمد لله آه أي جاي أجن إني أنا كريوني شابين ليسو يا هايرين هنا dị ka anyị na-abanye abanye ka ebe asọ konkonya dị aka ọcha ọchị so ya ka dị ka ahụ nka ekomori ihe na-eve e esu ene nwaazi ontomu sallallahu alaihi wasallam ọka asọzara ebubu su asọzara ebubu su ka ọ nara gọdọ ihe ha dɔnyi mo etumba ɔnɔnyɔ ɛzɛhuni ka ɔzɔrɔ agɔdɔn ne hɔnɔn da kokoro di yusumen agbɔwa sɔlɔ de bubusu dɔmani kaa yɛ ɔnyala dan abbas ibn Abdul abdulmutalib rɔdiyallahu anhu dirɛbi ni ka ɔtɔtɔ na ika ahyɛ titɛ masawuri ka wanyi husnu zɔnni billah wanyi arolo la kɔmori na aso ino na nyaro ka odhabihi aso ino na ka ino mori udia ino mori utaton aso ino na nyaro ka udibi wele tudo mori hin ni husnu zanni billah onto mori sallallahu alaihi wasallam anya sabia na washe eten to mori kiseba yao umma washe etetan doka enyi sebe ani parahuka anwe ehon inu yonon wanari do mori hin yonon me don ire nya ituran sha itura yan bo morihin ko mori ba ma yan ba nin don to mori sallallahu alaihi wasallam ke enya ya nai kaka ise bo ni nan don yi al khawf wal raja onyi onya wahi o mori da nya wahi o non nya wuri do mori don ne ma don nya sha ituro mori ko mori ma yan ba aka onan ise bo ni nan akwa wal janna ọ isi tụọ ajụ ka ekwe nwere ihe ubin enwe achọta wee chie na rukọ mee ọyị ka akọ pụ ije ebe ndị omori were ka nwa na-aja ha ịna ya wee banye omori e ya ekwuri ọ ọ barịa e omori ọyị ọ barịa omori ọyị ama enwe ajụ kwa omori dure ka ba ya labas tohuru ni insha Allah di ya kayo ka enyere enwe na azuwa nwa muri ase nyi ni bi ko zeun agwa wo boro ko ne nwaze o mutumba na o mastaghfirullah astaghfirullah usho na be na be do ibya ni nye eh, ahu no na ika e agu kadisa na ke imam bukhari wa muslim odobe on to mori sallallahu alaihi wasallam oka man ahabba liqa allah ahabba allah liqa'ah wa man kariha liqa allah kariha allah liqa'ah odo to na ke zgo na gere muri muri wana ai welcome on ko wabe odo esi was go na gere muri do muri re ka na ko zi do isu ama do na ke muri onyi heran that's habenya do ka ayo to mori sallallahu alaihi wasallam ka onye na-alụ ike ebe omori iwe wee zikọ na gari ama enkwata na malaika na dọọ hwe papa malaika na ka ba dọọ ka na iwo rion were wa ka na malaika na ka ama ha ka mo na wa mayamba hi ebe malaika na dọọ hwe anabi oho ame possible ka azosu ini munyonya ini kulilele da ke wono ido wa hwen ame possible ka azosu dire kwa na da wa zeno da za wa yesa munyonya e wono ido wa hwen doka subhanallah inna allaha yatwi li al ardh baina asba'i aka era behanon jo muri esiko no dole nyanyo hwen dɔw kɛ hɔn dɔw kaa go yɔn dasuma kisa na ma ni wala ha kada so dɔw na dɔw na ewe dɔw na akuba ɔmɔ ni mu ni wo kɛnɛ aku hu millions wɔn ma ni kaa ewe ŋɔrɔ subhanallah agbawo danyi shiddatu ru'yati malakil maut a nyɛn kata ina bɛrɛ kɔrɛ kimale kɔ na ba dɔw hɔ anin ɔzɔ bɛ ka gbɛkyɛhi dɔni kesu kpɔnyan ana ma mu wo kɛnɛ dɔw hɔn nan awo mori maut agbɛn kata nɔni aka ya ya tubu ko muri hay no wa na ba shahidi tan on to muri sallallahu alaihi wasallam oki lakinu mautakum la ilaha illallah kama rawahu imamu muslim wa kai azne be sunaunin wa kai ka ka la ilaha illallah kaman kana ahiru kalamuhu la ilaha illallah oda to na kisono ko de ma ba hunen non o bi la ilaha illallah dakhala aljanna min aljanna non agore ko katenun emre me atu akwase jahe la ilaha illallah la ilaha illallah wee be si wee nye nka ibi ọ dị ka ọka ebrod ibi ọ dị ka ọka agwamada kuku mmiri ọgbọ n'ọnwa n'ụwa du ya tupe iwa ka aka ka la ilaha illallah ka aka la ilaha illallah anyị arụhụ enyere ne ka enyere nọ na ike ire enyi ọbịn agwụkwọ eka asọlara ka aka ya odebezu asụ ka ọka ka akila ilaha illallah ẹwà yìí kàkà láìláha ìlàlá òkène ìjẹ́ yàrá dọ̀mọ̀ náà hàmà ọ̀kà kẹwàá nà káyọ̀ká ọ̀kà kà láìláha ìlàlá bẹ́ẹ̀ kọ́ ọ̀kà tẹ́ wọn àwọn. wà hayrul hadi hadi muhammad sallallahu alayhi wa sallam ìní àdìsẹ́ náà ké imaamu ahmad dọ̀dọ̀ bẹ́ẹ̀ ànyí ọ̀nkùlọ́ntòmùrì hàn yà sallallahu alayhi wa sallam náà ma ṣe ẹ̀ títẹ́ ani ansọ́ọ̀rọ̀ ọ̀bìn madina hadith on ni musnad ahmad ibn hanbal don to muri ne he in don to muri ka ya halu ma he on nyaro nyam kul la ilaha illa allah ka ki la ilaha illa allah so abara ka e kiso non to muri ka asa e ken wono ya ken won desi da za ka duro me no ka bo ka ka la ilaha illa allah kene aso ka ka ka ki la ilaha illa allah so ye ka wa sahi talqin wa understand arabic on to muri ki laqinu at talqin lakinuhu la ilaha illallah kayo kake la ilaha illallah kake la ilaha illallah teach him zoya umma zoya da watu bekenu ake la ilaha illallah ago onto muri ma karan kene qalahu rasulullah sallam summa tabaqahu rasulullah sallam don to muri practical azan royin so why you to porona ka ba se tete man ya to aka han da re shodo na yeyan ono wani nete ebe ka ka we na okwa kaka la ilaha illallah kaki la ilaha illallah wa ka adam dore kaka ma asada man kana ahira kalamuhu la ilaha illallah ọdọ náà danyere sọ ìdá kẹne ọdọ náà ma ṣe ti dá ìkiri ọdọ ẹmọ náà kaki la ilaha illallah hani an liman kana ahira kalamuhu la ilaha illallah ayoyin na bọ́ọ̀dọ̀ náà ọdọ náà ìkà bá ṣe ti dá ìkiri ọdọ ẹmọ náà kọ́ bi ilaha illallah dùn mọ́ náà dóòtú du ejuwa janna zɔ ɔdam do reka ko laa ilaha illallah la ilaha illallah asun do dɔn wa ŋunɛ tɛ asun de hei ilaha illallah do mana na kan yɔ ako kumanu ma na se kan isa ko awo kɛ na ɔnɔn ɛwunyɛ bana ko jɛɛrɛw malayika eren agbawo do wa kan yɔ toro dɔn wa ye dɔwara kii dati na yan dɔn nyu jòzílẹ̀ náà sí wọ́ọ̀rọ̀ ẹni kí ọ̀ọ́dákẹ́wọ́ náà ìkẹ́yẹ̀wọ̀ kó sá lọ́ọ̀bì ọ̀ọ́dákẹ́wì káfìrí dẹ̀ bẹ́ẹ̀ su òkú ọmọdé yẹn wọn àjẹ́ ìpè lọ́wọ́ àdìpẹ̀ yọ ká wẹ́ẹ̀dì islam dẹ̀ bẹ́ẹ̀ su ká kẹ́yìn sọ́sà ẹ̀ bọ̀ mọ́rí yìí dọ́wọ́ yẹn mọ́rí yìí kò mọ́rí yìí inú mọ́nà ọ̀nà mọ́rí jẹ́ bẹ́ẹ̀ yọ̀lá lọ́wọ́ àmàlẹ́ yẹn yọ ani ko ntom salasala mereka awusi ono ebe su okpo bɛ yawin don tomori kan ka aslim aslim taslam dɔw wa hãn de mori dujon ka ne isha dami dadan ka ajib abal qasim sutope adi qasim ana muhammad sallam sutope sa haka hudu wa hudu wa me dujoni don o me do kene ka la ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah do shahid ten o su don to mori ka salli ala ashabikum kusala jon e kina sahabiya no yan radiyallahu anhu wa la ilaha illallah vana ruka mani ka ọdọ bá ṣe títẹ díẹ ká kọ mani ka ìjọ wíìlì ṣọkà pọnyà di kure àti kùsùkàtà dáka yamari kọmọlá àárẹ náà kàkí la ilaha illallah àbáyé ní hìzọ di ka alhamdulilah alhamdulilah di àkọyìn yà kò nyẹ wọn àdéhùn wọn alhamdulilah lọsọ ayọ nẹtẹka ó ń tó múri ọka wọ sọdọ kọmọ àkọọlà kí sọ ìmọ̀ nkẹ́ na min ad-dunya la ilaha illa allah dakhala al-janna da ina ta kanal janna mun na wai da so no gatu abai agwabo abai mi vya mayan bai wai dire non ya hura ka da den won hakubazi watu wa ka ki la ilaha illa allah ile so azu wa ka ki la ilaha illa allah wa nasu wa ka ki la ilaha illa wa ko ta kana ka asbana wa asbaha al lillah anyi ile kalima zikri omori ni no aporo ndị dileno ndie sheipe nanguna base biti ositam ni nọọsụ ba aka anyị ka ẹyà hurode ụwa si kara ihe ọnụ ọhụrụ anyị na abasha etite dị shọ na ọhụrụ anyị na ọhụrụ na sebiti ọ nọba titi ba aka ayọkị la ilaha ilala ọdọ ọsha etite asịrị na abịa na anda anyị na abasha etite tunubi nọọsụ anaghị kee akụ kwomori ebe dị do do kwomori abasha etite. de ira na wuri rion shan yehe subhanallah mu me ko nyam ka ke la ilaha illallah odo kusi yehe ka na mu kora hanin odo ko wa ni han onyam ka bo o ko mari na ka na wa shahidita asabi to kuma kuma alhamdulillah wani biladil muslimin ina tanara bin ab anya ah, sabi da anyi ilehi yara enen dahi gurfatul ihtidar yara nan yalo nai ka ka ba shahidita da shona tido da man transfer nan wudo da kire na kwa kayo e kunyere ka wee kaka nọọsụ hurozi ịzọmi ya bụ enye ọnụ aṅụ ụlọ wa abụnye na edu aṅụ ụlọ wa bedo mihjab wa bedo kwenye islam eze ebedo shechiri ọnụ aṅụ ụlọ ebedo nyishiga ebedo nyisana ebedo nyebachi isana nyeme kazo ka akila ilaha ilallah okwu omuri oyi na safety ina safety ninyi han onye mkakila ilaha ilallah because a safety oven mutabarrijat onye na hotetelen don nor hotetelen so mutabarrijat don nye no no na de wo wa aka house na bezu enyo ka ke la ilaha illallah muhammadur rasulullah agwa wa ni fikhul janaiz ko muri hoyan kiyete nyete ko muri uwa nyam ka ke la ilaha illallah da wa shahidata muhammadur rasulullah ko muri hebesu don ina kanisa ikabaza waza rio muri hivin onyana nakwenya banakwenya nazilio muri hivi abiso muri kesite unositwehe ile ikene fasha eh akaizon wanyoka kila ilaha ila allah akuwa muri challenge wa hadhihi tahaddiyat tuwajihuna weri challenges ene face ai ene tonon abase biti abanyin de abi right akuwa muri hizo de finish an akuwa muri hoda ka isha tete de wajon

dule ke ibani twehe but time we na ka e na ka hanyo wa ile na to we no hore ndura ma ta da ma kene da jo da za mu ko ne nwa na da to na safety islam onyo zan abul ka e ko muri ora nya safety musta mustashfa lil muslim da ko safety ko tu kaza we do e bana sho huzo àwọn mọ́tà ni wọ́n àkáyọ̀ náà kí láìláìlá pọ́ọ́dọ́sà ìdìtẹ́ni ọ̀gọ́ yẹn agunka wọ́n àhírà tún hóyìrì wọn àbùkọ́ ìdá àná ọ̀nà yóò ìdẹ́hùn ọ̀nà bá àná pòrò ní dẹ́ẹ̀ jẹ́ ni. yàá nyẹ́ mọ́ni káyọ̀ insha allah ta'ala dai wana na da kire wana na ta tire su la ilaha illallah muhammadu rasulullah kas la ilaha illallah o ha gwan we hanonin àṣẹ tètè dá àṣẹ tètè rẹ̀ sún lá ilaha illallah. ọ̀nà ọ̀ta òkú ọmọrí ìwọ ọmọ nínú ẹ̀tẹ̀kẹ́nẹ sákò kú ọmọrí ọ̀nà àwọn ọmọ náà yìí lọ. àmì ẹ̀kṣẹ́ ọ̀ka ó ń tó mọ́rí sallallahu ọ̀ka ìdá àhọ́rọ̀jà ti rú tàbí àhùlbásọ̀r ìdá àhọ́rọ̀jà ti rú tàbí ahul basor òmètúmọ̀ náà kó wọ́n àjí náà iṣẹ́ ní akó sáàsá ọbẹ̀ torí dé tira wọ̀ wọ́rẹ́ta lúre kọ́ kúmọ̀ ní híhá so ẹ̀yẹ́ ìmọ̀ ní ha wọ́n ọbẹ̀ ni wọ́n ọbẹ̀ ni ọ̀nà mi nọ́mọ̀ ní ju wá sọ́hábùl káàb tàxabuhum ẹ̀ kọ́sán wọ́hùm rukud ọmọdé kìí dúró kabẹ́ hàn dúró kabẹ́ hàn àmà wọ́hùm rukud bẹ́ẹ̀ asọ́ra ni ɛwɔrɔ koko mu de yosu ama na ɔdɔm ani hehi a awoko wodu ɔhan agba ɔdɔm ɔde si diwa nika ɛdina yi na sabul kaa fɛn mɛ hyɛ tete wɛrɛ wa lamuli itamin hum roba ewura ewura ŋa hiɛ zue hu zɔn ɛwɔ kan ma ni hehi yɛrɛ tɛn sɛ ɔkɔ mu de yosu dɔɔrɔ ahyɛ tete daa koe ya n'oku diisi wɔ koe ya oku anan kuntum sallallahu alaihi wasallam ome me abu salama ya she ikoku in hadith na ka imam muslim wa ahmad wal bayhaqi o dobe di de show ile koku ase na wodo harin ha di re ku okuren ya be ku okuren iso sani kwa ma okidi abadua yo ya abadua yo omori dorogo ida omori jebe yo ah omori bayan onto mori sallallahu alaihi wasallam aka ga sha ta tai naunin aka asukare yanyin ni la tadu wala anfusikum asu baduwa dibiyan yanyin waunin asu yo mori to wani illa bi khair e baduwa iza because sama fa innal malaika yu'minuna ala ma taqulun agoku malaika ahami tinire anu akannin ẹni hadith ọni imamu muslim dọbẹ ọkọ ọmọdé yóò sún wọlé ikú ẹyẹ kú wọlé aṣọ nkọ duwa baduwa agamaka ọgbọ amọtọ wàláhi bá ọtọ àwọn àwọn tó mu rasulillah sọsọlam ọgbọ mẹsìwọ wàláhi wù àwọn ilé ń tó mọrí ilé ana ezigbo ka omuri obi konto omuri ọkara ya abụọ dọtizọn ịza eze ọbịn ogo ire ya ọbọ wallahi dịrị ebe n'ifa milion nọ dịrị ebe ịza ịza da ha nkata na dị na ana ogo na omori si mekọta ọnụ ọchị ịka ewu a da ịka unu ịza ịpa ya ọsị ji da ịpa unu ji dịrị ehi ezizi okwu ma ya ụzọ osu oh, aka kenekene ọ na etite ya sa ihe a allahumma arhamhu allahumma akfir lahu omori dɔlɔ gɔyɛ ɛdɛ kaka so kɛgɔ ama ekele na ji ne hu nɔɔbɛ ɔbi kalim aduwa ayɔ atɛnwa omori jeibe yɔ vaya ayɔ wɛbɛrɛ man omori ɔra ahyɛ titɔ omori kuku hyɛ peyi ɔwɔ wɛbɛrɛ man abada wɔbi ndomo anaka komori ɔma ato e do enowu and wee enowu wee enowu anyim soso yare kwe ne su anabika ɔzɔ nɔ ɔkɔ nɔ kɔnɔ tu ase newu baasi so yare ɔno. ijo ntumuri sallallahu alaihi wasallam wameni tu abu salama ijo abu salama sudora kayo kasanyo na kare yo ebi ebi ila ananyo ila agwo kumaleka hami boro yani ashe ka yaba nara ye ka umwana ka ke ka ma dua do bi mustajab do muri do tizo yo kwene su o jo su kene na ba ezo bi aboka bi aba ma dua no e boy ku ku dalailu nago e oy ku dalailu bi bid'a dolala dɔw korija niran ɔyi kisuratu yasi daakaici yasi dolala ani niran sɔla nangon an konto wari mɛ kaa sallallahu alaihi wa sallam asana fikhu janaza alislamiya sannahu rasulul alam sayyidul bashariyati kulliha rasulullah sallallahu alaihi wa sallam ozono reka yazi mituku onon oku osu saka ma onon ebi dalai doika ebi qur'an oika ya badua anadua ni haba mono ya badon ago ko malaika idha hami onto mori ko malaika idha hami ebe ya hami tini yasi ene hami tini dalailu e hami tini du oboro ni ame don to mori ni mota don baduan doka allahumma ighfir li abi salama omori jebe adi salama ana shaytan warfa darajatahu fil mahdiyin duwa kujani hina ina kana ina kabe na ka omori wa shodezu wahulufuhu fi akibihi fil gobirin omori ni wona onyo domre so anaba na abu salama me do ahore he ibradan e jeba onyi ezine nwan anatoto na amị onyo domre so ina na iko wotite so na so lana jebe ewe je ibe ya na jere na nan dede doshe titan atoni ya rabbal alamin ewe mori ha behe bembem wafsah lahu fi qabri omori kutan do waganayo wanawir lahu fi duwa mito hetun kutan anun tumuri mekan ini hadisa na ke mamu muslim odobe wa ahmad wal bayhaqi fi sunani ma he una na umre ora hoyogon ora hoyi awrko hoyi uhie na emehie na anyị ya kwụrụ n'ọnụ ekwu eh, omori ya esu tu ọnụ na-esu omori ka esi tu uhie onye ya ọgọn ya mitukwa ya saị ka ban va dọhụ oze esu nye nwu ya tukpe wa ma bese na ya asebiche na edo shọ ụzọ aba asa ahụ na nva na ehi na ehi na asa ọba ahụ na ehi kpọrọ dada ọsọ etete ala milatil islam Mu na ọ mịrị ka ọ dịrị ma hụ na ọ nọ la ilaha illallah ko ya onye ọ̀nà mẹ́ni Yahudi ẹsẹ̀ yà mẹ́ yahude yóò ń tó mọ́rí hùn náà ẹ yóò ń tó mọ́rí èmi yóò yẹ ní omori kì yàrá fún náà hùn kàmá yàrá fún náà bìnnà ahùn ẹnẹ yóò ń tó mọ́rí ẹni kẹ́mi yóò yẹ ní ẹ yẹ ńwúrẹ́ yẹn náà kà ẹ yẹ kọ́ ọ̀ma nìka yẹ agbọ́bẹ̀ ní ẹ̀rẹ́ bá zẹ́ nìkí àṣẹ̀bíta yẹ ọ̀n tó mọ́rí sọ̀rọ̀ kí even cross where the cross wàá gbọ́n ní dùkú wàá ní dùkà ọ̀chọ́ fọ́ọ̀mù cross tẹ̀lé tó mọ́rí kò wàrà yìí àmọ́ red danger àdàmọ́ sí cross ń mẹ́nyẹ́ ń kákẹ́ láà ina sai fitar nuna shaye tete mun yi kwakin la ilaha illallah idan da kwanya in the name of call of nurse ko kunyo boro anyan anyan mi corona man yahudi is abisa is not coincidental eh isa owo isi finish ayin di ne be ira tete me jezi ezi ama mori onu he ni uhe wa enyu mwanzi he nwe nodada ekehe ni mene zi yapa na ba se wen ekehe ni mene zi kwa kata te enenye ngda se yiti allahumma arhamna na wa mayamba wa mayamba ya wanye ke bore asim islam abo shono me onon to mori kotu awika de ahandan kwa ebe ọta ne ni de ahewa ka ọ̀nà ọba ọ̀nà ọ̀nà àṣẹ tẹ́tẹ́ di ẹ̀hẹ́ abẹ́rẹ́ oh, ni yẹ oṣù ọ́ bẹ́ẹ̀ ọ̀yin ni sunan ọ̀yin ni sunan tó mu sọ̀rọ̀ sọ̀rọ̀ kò lónìí sùn yà ọ̀nà ọ̀ṣẹ́ tẹ́tẹ́ wàá bẹ́ iná aka ní ìyá náà ẹ̀wọ̀n nọ́n ìdẹ́n na aka ní gọ́gà nọ́n du kíìsà ní ìdọ̀ du gbàdúrà dan ẹ̀wọ̀n arẹ́ bẹ́ẹ̀ dẹ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ tẹ́tẹ́ wa bɔ tan na na yi ka ko wɛli sɛ na o min a ta ni bɔl wa bɛ ka so de tɛ bɛ ɔrɛ mɛ a ko ko ntomo sallallahu alaihi wa sallam usman ibn mas'ud radiyallahu anhu o ma se tete ezo ntomo ri ko eleni ejo ntomo yɛrɛ sɛ tete sallallahu alaihi wa sallam sayidina abubakar anhu dɔn o wari kisa ne zɔn a bɔ zama a kɔrɛ ka ko ntomo dɔ a sɛ mula la kɔnɔ a bɛ dɔn hinan dɔn a ko a ci do kisa ne zɔn a b'o ko mori mɛ yan a ko ko ko ịkpọnwụ ọwa na-akụ abara abọ kafiri ọmụ n'ekyir tó kpọnwụ ọwa na-abara ọkọ mori do kpọnwụ n'ụkọ abawo dọwara nini nafsu ntọyiba mụ na ọwa ọwọ mee nini ẹjẹ abọ lọrọ da abọ lọrọ akwaghị inna lilahi wa inna ilayhi rọjiun inna lillahi wa inna ilayhi rọjiun assignment na-arụkabel si n'ihi ụlọ na ụka awa ahụ ya kenya madua dị ya ka anyị abụọ na-eke gụrị ka anyị si ma na lose vital is this necessity ọ bụ ekwe omori every pleasure every josi leisure ịka e mee ịka e ihe ezike na-aba safety anyị yara onye tina na na-abụghị e. azụ ekwe omori ya ebezu ashọ na tizọ ụwa onye nka kela ilaha ilallah muhammadu rasulullah ameere ame ebi ka ayọ ka anyị yara onye ọdịbe anyị bọmbụ ohi na ọ nọrọ pan ọ nịmazi zọpọt ni dị enye nwụrị ọ nọ na-eche ka ha n'ime ago ikomri wenu katano wenu katano alaikum anfusakum la yadurukum man dalla idha tadaitum o ne sey pengwan wanya da da ba shay tani show na safety ka safety bi ahi fasha wal munkar uwa za wanya ka la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam ya sha son me the next now ka azne su di ba chikwa da ku sha chikwa gon hore be ba honi reswan na wakete ti reswan ta hwa na bano hinan akunyo nere da yiru reto no da to abenyan eze ka ka won anwe nye ni ha urba chana akwa yan achana be kwa hore reso na ngwete na ko ze kure achana wo no bu hinan bi nyima de ya to enya da nwa abenya ho na da ka urba chana ke na kwa wa yan nan eze kusi kozore toro de nyimo ihwe ni insha allah taala ini juma na abe omori osi mu na odo so wa ito ibe nyima de aka na mi ho kwenyi omori osi jozi islam mu na ya shete shete tele su ozi islam de ile e kodere ma hun hun no la ilaha illallah اللهم هون علينا سكرات الموت اللهم هون علينا سكرات الموت اللهم ارحمنا عند الموت اللهم ارحمنا عند الموت وهون علينا سكرات الموت برحمتك يا ارحم الراحمين اللهم احينا مسلمين وتوفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا محصونين يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الكفره والكافرين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداءنا اعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان يا رب العالمين الهنا يا ربنا امرتنا بدعائك ووعدتنا اجابتك ونحن قد دعوناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك لا تخلف الميعاد اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم وارض اللهم عن خلفاء الأربع أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو النورين وعلي بن حسنين وعن التابعين وتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك وإحسانك ورحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون فقوموا إلى صلاتكم يرحمكم الله